fún bàbá wọn lọ gẹrun fún wọn ló ń kúrò ní kòròdú ó lọ bí kankan rádaràdaràdà ń sìn ní gbogbo wọn ṣe ṣé wọn fi kú yọ Mohbad ni hmm. ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kan ní bàbá wa lọ gẹrun kó ní ta ní wò bí ìnàkí bí ó ṣe mí hmm. irun wo mò ń gẹ oge wo ló kù mí kù kó máa sọ fún gbogbo ayé pé kí ló dé iná lójó òun yìí iná ọmọ lójó òun yìí ẹ á bẹ̀rẹ̀ níbi orúkọ tọmọ yìí ń jẹ́ hmm. tí gbogbo ayé fi mọ̀ Mohbad ṣé n tó dáa ló ń bad abiyamọ ayébọmọ bá ti gbórúkọ burúkú lórí ẹjẹ àtètè kọ fún mo bad ah bad yẹn ò dáa rárá gẹ́gẹ́ bí abiyamọ mo sì mọ̀ pé ìyá bàbá náà ó mọ̀ tún pé mo bad àwọn obìnrin tó o bá sá fún ìyà tó ń jẹ nílé ọkọ mẹ́ẹ̀ ló fìyà yẹn lẹ̀ fún ọmọ tó o bí ló fìyà yẹn lẹ̀ fún ìyá Mohbad fìyà jọmọ ẹ̀ wọ́n ní ó fi ọmọ yẹn sílẹ̀ fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ńbo ló wà láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó bá jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run gidi ibi orúkọ Mohbad ló yẹ kí bàbá yẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé ẹ má jẹ́ ká gbà wípé ọmọ ológo lọmọ yìí o ṣùgbọ́n lọ́mọ ṣe wá ní ògòdé ẹ̀mí pin ògòdé ẹ̀mí pin tó bá ń sọ bẹ́ẹ̀ pògòdé ẹ̀mí pin Mohbad ni obìnrin tó bá kúrò ní ọkọ tó bá fọmọ ẹ̀ lẹ̀ o lè ní kọ́kọ́ ẹ má fẹ́yàwó mi ọmọ ẹ̀ á wá di step children ìyá ni chair step children ń jẹ bàbá ò ní síbẹ̀ tí bàbá yẹn bá tiẹ̀ burú nígbà tí wọ́n bá rí i pé bàbá wà lé wọ́n lè bí pé ah, ẹran kan ló mú ni lọ mú kan sí i káàrí ọkọ mi ẹ má lọ ní òtútù o ẹ má ìpọn mi o wọ́n ń fẹ́ lójú nítorí pé bàbá ẹ wà nílé tí bàbá ẹ bá lọ tán tán bá sọǹgù ẹ láti pàkàn tó larí mọgìrì gbàs tán bá bí eré tí bàbá ẹ bá dé kó o sọ fún un tó bá wá jẹ́ pé ó lọ bí sùn ó bí wálẹ̀ ó bógun ó bọ́gbọ̀n níbi tó wà agbárèbábọ̀ orúkọ ìyá Mohbad ni kì í ṣàbíamọ àbíagbani fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún kódà kó o má sí ní orílẹ̀-èdè ibi tọ́mọ ẹ wà àjọṣepọ̀ yín gbọ́dọ̀ dán mọ́rán ṣùgbọ́n ikú Mohbad yìí á ṣe aṣọ lójú gbogbo òbí á ṣe aṣọ lójú ìjọba á tún ṣe aṣọ lójú àwọn agbófinró wa torí pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlòmọ́ kódà kí Mohbad ra jẹ́ẹ̀tì fún ẹ kì í ṣe àsìkò tí wọ́n ń ṣọ̀fọ̀ ọmọ yìí ní òbí gidi gbọ́ ní abiyamọ tó da ẹ̀jẹ̀ lórí ọmọ gbọ́dọ̀ lanu sọ̀rọ̀ ó ra freezer méjì ńláńlá fóun ó ra generator ńláńlá méjì fóun ó gba ṣọ́ọ̀bù mẹ́ta fóun ìjọ tó kú gbogbo ló fẹ́ fún un ní five million gbogbo abiyamọ tó ń wò mí ògo ọmọ wo ní wọ́ọ̀kùn àní jókòó kán máa rọ̀ wá mú nítorí ọmọ wa ìyá Mohbad ò ṣe rere o ká tiẹ̀ lọ́mọ yẹn tiẹ̀ ti ra jẹ́ẹ̀tì fún ẹ pamọ́ kó kọ́ ilé sórí omi fún ẹ pamọ́ tó bá jẹ́ wípé o jẹ́ abiyamọ tí ìfẹ́ ọmọ yẹn wà lọ́kàn ẹ ikú ọmọ yẹn ló gbọ́dọ̀ bà ẹ́ nínú jẹ́ jù mo tún wo nǹkan kan lórí ayélujára lónìí wọ́n ní ìyá ẹ̀ ó ń wo tẹlifíṣàn ó mú rìmọ́tì dání ó ń change channel ṣó lójú tó yẹ kó tún fi wo tẹ́lìṣà tí wọ́n bá ń wò lọ́wọ́ tó tún gbé fọ́tò ọmọ ẹ̀ wá ń kọ́ ìyá tó yẹ kó wà lọ́sítù kó máa dákú kó máa dájí kí gbogbo èèyàn máa rọ̀ mú kọ́ máa wàásù fún pé wo àwọn tó wà ńlẹ̀ wọ́n aṣọ ọmọ fún ẹ̀ má ṣe ra ẹ léṣe ṣùgbọ́n obìnrin yìí ó ti ké wùrùwùrù ó ti gba kámú millions tó fẹ́ dé fírísà mẹ́ta ṣọ́ọ̀bù mẹ́ta kó lọ sí ṣọ́ọ̀bù yẹn káwo ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n fòṣọlẹ̀ ó kú nínú ikú tó jẹ́ ikú ìrora ó jẹ́ ikú tó gba gbogbo ayé kan ó jẹ́ ikú ti gbogbo àwọn tí ò dẹ̀jẹ̀ lé ìlérí olúwa lórí wọ́n jí wọ́n sunkún ó rojọ́ nǹkan tọmọ ìfẹ́ ṣe fún ẹ ẹ ó tiẹ̀ ti sọ iye tó máa máa fún un lóṣooṣù ó tiẹ̀ ti sọ kinní kan nítorí pé kinní wọ́n mọ̀ pé àwọn èèyàn máa ń ṣe fund me lórí ayélujára wọ́n ń ṣèkówó jọ ìyá yẹn tẹ́ ó ń tọrọ owó ni tó fẹ́ fi ikú ọmọ ẹ̀ ṣe bára tí ìbànújẹ́ bá dé téèyàn ò fi ṣìwí kó dorí kodò kó kàn máa gbin ká má rọrùn ẹ̀kọ́ lẹ̀ obìnrin yóò ṣọ̀fọ̀ ọmọ ẹ̀ o ayé ló ń lé ìyàwó tí ọmọ ẹ̀ fẹ́ ṣé ó tẹ̀lé lẹ́yìn lọ lé àná lọ tọrọ ẹ̀ hmm. ẹ wo gbogbo nǹkan tó rọ̀ ọmọ ikú ọmọkùnrin yìí hmm. ó yẹ ká mọ̀ pé ògo kan nìlérí olúwa gbogbo àmì tá à ń rí yìí kábí amọ́ máa dé òkú ọjọ́ méje tán sì tún bá fresh ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tútù gbòdògbòdò ní orí òkú ẹ̀ ọ̀rọ̀ ìyàwó Mohbad ó yọ gbọmọ gbọmọ gbọmọ iléeṣẹ́ ọlọ́pàá èmi mọ̀ wọn lè fojú fò wọn lè fojú fò ẹ wò gbàtọ́rọ̀ tún dé wípé a Liam ọmọ Mohbad wọn gbọ́dọ̀ ṣàyẹ̀wò ẹni jẹ́ bàbẹ̀ hmm. tá à ń pè ní DNA torí pé wọ́n ní aṣọ tó kángun ségun ló ń jẹ́jẹ́ pẹ́ hmm. ìyàwó Mohbad ló súnmọ́ ju hmm. ká ní kò tiẹ̀ sí lórílẹ̀‐èdè yìí ó lè bọ́ ní tíntín àwọn tọ́lọ́pàá máa kó ó sì máa pọ̀ torí ìwádìí yìí ó dàbíi pé ó ń ṣe kí ni ó ń fẹjú sí ni báwo ni irú Mohbad tọlọ́run kẹ́ tó bá ní dókítà méjì tó ń sanwó oṣù fún wọn mi ò rò pó pọ̀ jù tó bá ní ojúlówó nọ́ọ̀sì ẹ pé tó bá déédéé sunkún símú lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ẹ bá ń pe nọ́ọ̀sì ni wá tí ò bá ti ẹ̀dọ́dọ̀ dókítà ṣùgbọ́n wọ́n ti sáré bẹ́ síta ológun ọmọ ni èṣù ló gbógun láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé ìlérí olúwa tó fi di pé wọ́n járàwọ̀ ẹ̀ lọ́dún mẹ́tàdínlọ́gbọ̀n kábí amọ́mọ́ fojú sunkún ọmọ. ọmọ ò gbóoru ẹ̀yìn mọ́ ìyá náà ò ní ìmọ̀lára pé òun fi inú gbé oyún fóṣù mẹ́sàn-án atọ́kùn bóyá lè mọ̀ pọ́n nǹkan tiẹ̀ tún ti ń bẹ ni tí yóò bá wọn gbóyún hmm. irú ọmọ tí wọ́n bá wọn gbóyún ẹ̀yẹn kí lẹ́rù pọ́mọ yẹn fẹ́ yà. pé kọ̀ǹtráktọ̀ ló gbé oyún. Hmm, wọ́n sọ ọmọ iṣẹ́ alágbàṣe lámi hmm. gbóyún màá fún ẹ níye báyìí ẹ bá mi ṣe léè ṣùgbọ́n ọmọ tí òbí bá gbé oyún ẹ̀ sínú fóṣù mẹ́sàn-án tó bí síta lẹ́yìn oṣù mẹ́sàn-án tí ẹ mọ̀ pé fún àpẹẹrẹ bí bàbá bímọ nílé ìwòsàn tọmọ yẹn bá ti ń jáde báyìí wọ́n máa gbé sí ikùn ìyá ẹ̀ ní ooru ara ìyá ni ọmọ máa kọ́kọ́ gbà nígbà tí wọ́n bá wá tọ́jú ọmọ yẹn tán pa gbé sẹ́gbẹ̀ẹ́ ìyá tó bá máa fi di bí ìjọ́ kejì ìjọ́ kẹta wọn ní kán pọn ọmọ yẹn kó lè tètè mọ ooru ẹ̀yìn ibi tọ́mọ ti tètè mọ ooru ẹ̀yìn yẹn okùn ìwọ́ tó wà lára ọmọ yẹn ó máa tún tètè jábọ́ ṣùgbọ́n àwọn ọmọ àwa àsìn wọn ti ẹ̀fẹ́ pọn ọmọ mọ́ àmọ́ tó dé o èyí tó bá wá di kàràǹgídá kó pọn ọmọ wọn á pọ̀n sínú bíi ti lágídò bíi tọ̀bọ ọmọ tí ò gbooru ẹ̀yìn ìyá ìfẹ́ wo ló fẹ́ wà láàrin ìyá àtọmọ yẹn náà wọn ṣe bẹ́ẹ̀ mọ́ ohun tí ò sì dáa ni o tá a bá wí wọn ní àwọn ará àtijọ́ hmm. ẹni bá sì sọ párá àjọ òun ò gbọ́n ó bú bàbá bàbá mọ́ ni o torí bákan ni gbogbo wa náà ṣe délé ayé ṣùgbọ́n àyàbá àyàkiri tàdé ń ṣe ní ìsìn atọ́kùn ẹ̀wòbi tó ń já sí.